الحمد لله رب العالمين الحمد لله الذي قال في كتابه أعوذ بالله من الشيطان الرجيم من ذا الذي يشفع عنده إلا بإذنه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله القائل في بعض كلامه عندما سئل عن الشفاعة قالوا يا رسول الله من أسأل الناس بشفاعتك قال من قال لا إله إلا الله خالصا من قلبه أخذه البخاري صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى سرا وعلانية واشكروه على نعمه التي أنعمنا عليها واعلموا أن الشفاعة مأخوذة من الشفع وهو ند الوتر وهو جعل الوتر شفعا مثل أن تجعل لواحد اثنين وثلاثة أربعة وهكذا من حيث النظر أما في اصطلاح أيها المسلمون فهي التوسط للغير لجلب منفعة أو نفع مضر يعني أن يكون الشافع بين المشفوع إليه والمشفوع له وقصصا من جلبهم فعاقلا مشكور له أو يدفع عنهم ضره وإن أسأل الناس بشفاعته صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلص من قلبه والشفاعة أيها المسلمون نوعان النوع الأول شفاعة ثابتة صحيحة وهي التي أثبتها الله تعالى في كتابه أو أثبتها رسوله صلى الله عليه وسلم ولا تكون إلا لأهل التوحيد والإخلاص لأن أبا هريرة رضي الله عنه قال يا رسول الله من أسعد الناس بشفاعتك قال من قال لا إله إلا الله خالصا من قلبه وهذه الشفاعة لها شروط ثلاثة الشرط الأول رضا الله عن الشافع والشرط الثاني رضا الله عن المشفوع له الشرط الثالث إذن الله تعالى للشافع أن يشفع وهذه الشروط مجملة في قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى ومفصلا في قوله من الذي يشفع عنده إلا بإذنه وقوله يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا وقوله ولا يشفعون إلا لمن ارتضى فلا بد من هذه الشروط الثلاثة حتى تتحقق الشفاعة ثم إن الشفاعة الثانية ذكر العلماء رحمه الله أنها تنقسم إلى قسمين القسم الأول الشفاعة العامة القسم الثاني الشفاعة الخاصة أتوقف لهم ọba ọgbà àgbáńlá ayé aláàánú oníkẹ ọba olóore ọba ọlọ́pẹ́ ọba aláforíjì ọba ìdá sọpẹ́ fún ọba tuntun pé ọsọ nínú pé àfẹni tó wọn ọlọ́run bá bá yọ̀ǹda fún àsọyìn ọlọ́run bá nínú ìjọsìn kò sówó fúnfún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹwùsọ ọlọ́run bá ní í ṣe òjíṣẹ́ ọlọ́run bá sì ní pẹ̀lú ẹni tí wọ́n bi nínú ọ̀kan náà rẹ̀ pé èrè ń sí ọlọ́run o tálẹ́ǹtì fi ń sórí eré jù náà pẹ̀lú ìsìnkú rẹ̀ wọ́n sọ ọlọ́run bá sọ báyìí pé gbogbo ẹni yóò tí bá ń sọ gbólóhùn la ilaha illallah tó sì ń sọ lẹ́ǹkẹ́ pé ń sọ paragada ìyẹn pé tí òun kankan máa tó ṣe pé mo ti ń sọ lórí ahọ́n ó dénú ọkàn rẹ̀ mo ti ń lọ nínú ọkàn rẹ̀ láwọn ọ̀rẹ́ ń gbé jáde ó sì ń ṣiṣẹ́ tẹ̀lé ìdí àti ilẹ̀ jọlọ́ba níbi náà jọlọ́ba ara dé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe rẹ̀ pọ̀ sí tó fi jẹ ojú lẹ́yìn eléyìí àwọn tó páyọ̀ ọlọ́run bá jọwọ́ wa ní gbogbo ìgbà lóòrèkóòrè ká páyọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ ká sì páyọ̀ ọlọ́run ọba ní gbangba. àkọlé sáà máa fi sọ̀rọ̀ lẹ́nu òun náà ní ìsìnkẹ́ yálà ìsìnkẹ́ sànẹ́bì ni tàbí ti ìsìnkẹ́ àtàwọn ẹlòmíràn ìsìnkẹ́ nínú Islam ojú òní Islam fi wò ó àṣàfà àtò kábàáyà ìsìnkẹ́ láyé òun kọ́ la fẹ́ sọ. So ṣùgbọ́n ká bá yẹn ti pẹ̀ lọ́jọ́ wo la lè fi àmọ̀ péré ọlọ́run ẹni yìí tọ́ síyà má bàbí jẹ́ níyà tàbí jẹ́ ìyà lọ́wọ́ ọlọ́run bá ń dáyà rẹ̀ tó kí lójú tí sùlámù fi wò ó àkọ́lé àkọ́lé kan ni tó ṣe pé inú sùlámù nìkan láti bá a lè gba nínú ẹ̀sìn míì mọ́ torí pé ẹni wọn bá jẹ́ mùsùlùmí lọ́bẹ̀ ẹni pé lọ́gàá wa pátápátá sí ti àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ni ọlọ́run bó ni wọ́n ṣépè fáwọn èèyàn wọn tó bá ti jẹ́ òkúta kìyàmà ọlọ́run dákun jẹ́ wà nù wọn. àṣàbáà amúlásara àṣàpẹ̀ ní nǹkan oníméjì tó jẹ́ ìdàkejì ẹlẹ́yọ táǹpẹ̀ ní àlèwétẹ́ èyí tó náà bá torí ẹ̀ tó ṣàlàyé rẹ̀ nínú odidi àyà nínú sọ́dún fàjẹ́ ọlọ́run bá ní pé òṣìṣẹ́ fún yín. wẹ̀mí wẹ́tẹ̀ òun fi nǹkan méjì méjì nke àti nǹkan ẹyọ kọ̀ọ̀kan níbẹ̀ náà wọ́n ti yọ ṣàfáà nínú èdè lọ́báwá òun náà ní kéèyàn sọ nǹkan ẹyọ kan kéèyàn sọ ọ́ di meji. tàbí kéèyàn sọ nǹkan méjì kéèyàn sọ nǹkan di di Tabi èdè náà inú ìfọ́síwẹ́wẹ́ èyí tó yẹ kó jẹ́ ti àgbọ́yé òun náà ní àtàwọn sọ́tò lè lẹ́gọ́ ìjọ́ǹdì mú fa àwùjọ fún òbòdọ́lọ́ kéèyàn jẹ́ nìkan tó yẹ pé yóò máa wá ẹnìkan láti jẹ́ pé kọ́kọ́ òun wá àǹfààní lọ́dọ̀ ẹlòmíràn tàbí kọ́kọ́ òun mú ìṣòro tó nìkan fẹ́ fi kàn tó fẹ́ fi kàn yẹn kó ń tọ̀wọ́ bóyá mú wò ìyẹn ni pé ẹni tẹ́ pé

ìsì sọ ọkùnrin gbẹdà ìsìpẹ̀ nínú Islam ìran méjì ló pín sí ìsìpẹ̀ àkọ́kọ́ òun náà ní ìsìpẹ̀ èyí tó epo ilẹ̀ tó sì lálàáfíà látọ̀dọ̀ ọlọ́run ọba àti látọ̀dọ̀ àlẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ìsìnkú eléyìí ọ̀wá ní ti fún ẹnìkan ká àfẹni tó bá pọ̀ nípa tàwíhì tó bá ti sẹ́tọ̀ tàwíhì tó sì ṣe àfọ̀mọ́ fún ìsìn ọlọ́run ọba ẹni yóò pé bọ́bá jọ fún ọlọ́run ọba nìkan ṣoṣo eléyìí òun ni ẹnìkan tó ṣe pé ìsìnkú ọmọ afẹ fún lọ́wọ́ sí ẹ̀wọ̀dà lòkè yáàmà yálà yóò sì pẹ̀ ni àbí wọ́n bá sì pẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ní pé àrùn tọ̀wéèdì fún abẹ́rẹ́ ìkhlá ẹ̀jẹ̀ ìpọ́ ọmọ ọlọ́run ọba lẹ́wọ̀ kan ṣoṣo ó sì sàfọ̀ mẹ́sìn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ló fi wá jẹ́ pé àwọn májẹ̀mú ti ń bẹ́ẹ̀ di kásìpẹ̀ májẹ̀mú mẹ́ta làwọn olùmọ́ pè alákọ̀ọ́kọ́ òun náà ni kọ́lọ́wọ́n bọ́ yọnu sí ẹni tí ó ṣìpẹ̀ fún yàn kọ́lọ́wọ́n bọ́ yọnu só ń tọ̀hún ẹlẹ́ẹ̀kejì òun náà ni kọ́lọ́wọ́n bọ́ yọnu sẹ́ni ta a fẹ́ ṣìpẹ̀ fún ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí ọlọ́wọ́n bọ́ gbà yọ̀ǹda kọ́gba ìyọ̀ǹda ẹni tó fẹ́ ṣìpẹ̀ lẹ́ni tó fẹ́ ṣìpẹ̀ fún pé ṣìpẹ̀ lágbájá ìgbẹ́ lámáyín kébì ọlọ́wọ́n bọ́ gbàpẹ́ rẹ̀ eléyìí sì kójọ nínú sọ́ọ̀tù méjì ní àyà twenty six ọlọ́run bàbá àdéka sọ pé wàkà mi mọ́lákè ti sàmàwá mélòó mélòó nínú àwọn màláìkà tí ń bẹ lókè sámà làátú fún ìṣàfà àtúnhùn ṣe à tí ìsìnkú wọn tí ọ̀rìn kankan ìdàmì bá a lè àyè àdàmà náà àfi ìgbà tọ́lọ́ wọn bábá tó yọ̀ǹda dípò wọn gba ìfẹ́ wọn lókun tọ́lọ́ wa ló wọn yọ̀ǹda ńkọ́ ìmọ̀ ìyẹ̀ṣá kẹ́ni tó bá fẹ́ tí wọ́n gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ni o wọ̀yọ́rùdọ̀ àtẹ̀ǹtẹ̀ kó yọnu sí láti jẹ́ pé fún ó sì fẹ́ rẹ̀ àáyà yìí ó kú májẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta ó kù sínú ọlọ́run ọba ọgbà ìyọ̀ǹda lọ́dọ̀ ńtọ̀ ọlọ́run ọba ó sì fẹ́ lọ́dọ̀ ńtọ̀ pé wá gba ìyọ̀ǹda kémi ọlọ́run bó bí ń gba ìyọ̀ǹda lágbájá látara ọba yọnu nínú sọ́ọ̀tù bá kọ́ra ní ọ̀yá tó kò ní láàrin rẹ̀ ọlọ́run bá ní pé wọ́n ń dà lẹ́dí yẹ́sùn àwọn ìdààmú ìdà ọ̀sẹ́ni kẹta tó yẹ pé yóò sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àyàfi ìyọ̀ǹda ọlọ́run ọba nínú mi nínú sọ́ọ̀tù a ní àyà one oh nine ọlọ́run bá ní pé yáwó lọ́jọ́ ìlà wọn ni adìnẹ láwùrọ àmà àfẹnitọ́nù wọn bàbá yọ̀ǹda fún pé wá sí pẹ́ lágbájá kí n gbà yọ̀ǹda kí n gbà pẹ́rẹ̀ wọ̀rọ̀ bí ọlọ́run kọ́wúdà tó sì yọnu sọ̀rọ̀ rẹ̀ láti sọ torí pé níjọ́ náà ọ̀sẹ́ni kẹ̀kẹ́ kí ọ sọ̀rọ̀ àfẹnitọ́nù bàbá fún ní yọ̀ǹda láti sọ̀rọ̀ bákan ní sọ́kìlà bíyà ọlọ́run bá ní pé wà láyé ṣùgbọ́n ìlà

ó sọ fún pé kí wọ́n má lọ júmọ̀ má gbogbo júmọ̀ wọn òun ti rà á lọ́dọ̀ ọlọ́run tọrọ wọn bá ti ẹ̀fẹ́ lé ẹlẹ́nu kó gbé wọn mí ń jọ gbẹdà lùkì ni nígbà tó wọn bá náà òun ti máa lọ wọn wọn máa gbà eléyìí eré ipa làákàyè ètò ọmọ Yorùbá ń da àwọn Yorùbá fi Eri ńpá lásán ni tó yàtọ̀ síbi ọlọ́run bọba adékíọlá bó ti ṣe ọ̀rọ̀ ọjọ́ gbẹdà lòkè yàrá ìṣèpẹ kejì nínú àwọn ìṣèpẹ òun náà ní ìṣèpẹ èyí tí àwọn olùmọ̀ tí wọ́n pín méjì alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ti èyí ti òun náà ní ti ti wa ó ní àwọn ìsìnkẹ̀ gẹ́gẹ́ bá ṣàlàyé lọ sẹ́yìn látara àwọn tó yẹ pé wọ́n láwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìsìnkẹ̀ lọ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ ìjọba tí báwọn tí ó wà wọ́n ti máa ń sọ nípa ìsìnkẹ̀ tó wá jẹ́ òkúta lùkìyàmà ìsìnkẹ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam àwọn nǹkan méjì kan bẹ tọ́sí fóònù nìkan lónìí ọ̀tọ́ nìkan tó bá ní ọ̀kan dádúró nígbà tí ìkejì ti tún pín sí méjì ọ̀kan àkọ́kọ́ tó kọ́kọ́ dádúró

èmi ni aṣáájú ọmọ ànẹ́bí àádámà tó bá jẹ́ ògbéra kìyàmà nínú ẹgbẹ̀ wà ní wàlà pàpà ní o èmi ni aṣáájú àwọn ọmọ ànẹ́bí àádámà tó bá jẹ́ ògbéra kìyàmà nínú Muhammad sallallahu alaihi ibà wọ́n gbé òun wá sí àtàrí àwọn ọmọ

báyìí ni àwọn èèyàn apáṣánú wọn máa sọ báyìí pé ìdíyàwó ilẹ̀ adam ẹjẹ́ máa lọ ọ̀dọ̀ àmẹ́bí ọ àmẹ́bí adam àkọ́bá yín sí pẹ́ báyìí ni àwọn èèyàn ni wọ́n ṣe lọ ọ̀dọ̀ àmẹ́bí adam àwọn èèyàn àwọn ọlọ́run ọba ọwọ́ ara rẹ̀ ló fi dá ọ kìí ṣe pé bóyá báwa yòókù ṣe rí ọwọ́ ara rẹ̀ dá ọ ni nípa kọfí ìka lè lo ó sì fẹ́ mi sí ọ látara ẹ̀mí gángan fàálì àlànà ìjọ wa lọ́dọ̀ ọlọ́run ọba bóyá kó lọ ádámù alẹ́ báyìí náà níbi ádámù máa sọ báyìí pé akọ́síbalì yóò mú gbọ́dọ̀ báyìí ọlọ́run ọba máa dámú yẹ́kùtọ̀ gbogbo ọ̀pọ̀ níbinú tí ò bínú owó ẹ̀rí wàhálà yẹ́kùtọ̀ bàbá àdáwò mr ọdún ọlọ́run ọkọ̀ sì ní bínú owó ẹ̀wọ̀ láíláí nọ́ọ̀sì nọ́ọ̀sì èmi ara tèmi náà wọ́n bá dúró lónìí wàá ní àkọ́jà fún mi náà lìjẹ́ nílẹ̀ tí ilé akọ sí àti àbí gbọ́ ìjẹ́

òun gangan a yìí fún wa pé ẹ máa lọ sọ́dọ̀ ànẹ́bì bi awọ́lu nẹ́bí yọ kúrì sílà òun lẹ́ni àkọ́kọ́ ànẹ́bì sọ́nà ọba ọkọrin iṣẹ́ ọ̀yẹ̀dẹ̀ àbúrò ìlà náà báyìí ni àwọn èèyàn ti dàgàràrà lọ́sọ́dọ̀ ànẹ́bì wa náà ní ọ̀yẹ̀kùn olóò àwọn èèyàn máa sọ báyìí pé à ń ta awọ́lu rasúlù àwọn èèyàn náà orí kọ̀ndíṣẹ̀ ta lọ́ra wa lónìí yá ni ya náà ṣíṣe látara ìṣòro àti ìnira ìpọ́njú táwọn èèyàn wà lọ́jọ́ náà ẹ̀kúrò láhùnmúnú alẹ́ báyìí náà lẹ́bi inú ló tún máa sọ fáwọn èèyàn níjọ́ náà pé àpàdé káàní ti di ìdáwà ha àdúrà gbígbà àdúrà ń fún mi tọ́lọ́ wọn bá fún mi pé tí n bá sàdúrà lọ́jọ́ náà àfikún wọn gbà àdúrà mi mo wá gbà àdúrà tí mo ṣe ń jọ́ náà ni pé ọmọ yọnu sí àwọn ọmọdé yìí mímọ́ ọmọ sẹ́ni kankan tí ó jẹ́ nìkan tí ó tún gbọ́ lọ́wọ́ ọba gbọ́mọ́ kí wàhálà yìí tó gẹ́ látara bó ṣe jíṣẹ́ fún wọn fún odidi nine thousand nine hundred and fifty five fifty years one thousand ó dín ní fifty years tó fi jíṣẹ́ fún wọn yìí ó jẹ́ kánàbí inú alẹ́ sọlá sọlá ó jẹ́ kó padà ṣépè fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọ̀jọ́ rẹ̀ bí wọ́n ń sọ pé ọlọ́run bá fún mi ní gbígbà àdúrà tí mo ti ṣe bẹ́ẹ̀ fáwọn ọ̀jọ́ mi iná ńlá agọ́débàdì yọ ọmọ gbọ́dọ̀ bá ọlọ́run ọba ń bínú lónìí láàmú yẹ́gùdọ̀bù kọ́bùlà omi sọ pọ́tù níbinú tí ò bínú rẹ̀ rí wọ́lá yẹ́gùdọ̀ bàbá àdá omi sọ pọ́tù bẹ́ẹ̀ sì ni òní bínú rẹ̀ mọ́ nafsi nafsi èmi ara mi mo bá dúró lákín ní ìdábù ilà Ibrahim khalilullah azza wa ẹ máa lọ sọ́dọ̀ àdébí Ibrahim ààyò ọlọ́run ọba ni ọlọ́run ọba ọba istọfáàhù ahụ ilé ọlọ́run ọba sọ àlẹ́sà ó sì ṣe é lẹ́ni àyó rẹ̀ fàyàjàbúnà ilé ìfàyàkóòlù fàyàkóòlù láhùn báyìí làwọn èèyàn tún ṣe dáná ní ọ̀dọ̀ ànábì wa ibrahim alayhi salatu wassalam ànábì ibrahim náà máa sọ báyìí pé sàlátà kàdàbà mo jẹ́ irọ́ mẹ́ta kan bẹ fún mi tí mo parí ayé tí wa muhammad sallallahu alayhi tọ́kọ̀ kìí sì ṣẹwọ́ gángan o ṣùgbọ́n tó fẹ́ lo ohun ìrọ ṣùgbọ́n síbẹ̀ náà òun ló máa kọjá ànábì Ibrahim alayhi salatu wassalam láti jẹ́ nìkan tó pé yóò sì pẹ́ gbogbogbò tó bá jẹ́ gbèdà lòkè yàrá ìjọ àkọ́kọ́ òun náà ní ìjọ tó ṣe pé àwọn èèyàn rẹ̀ ń ṣàjọ̀dún wọ́n fẹ́ máa lọ wọ́n ní kóhun náà ọ̀ka lọ ó ní pé kí ni sìkíìn ara mi ọ̀yá ara rẹ̀ ọ̀yá tó gbà lérò àwọn lè kó ara rẹ̀ ọ̀yá nínú tara ni ṣùgbọ́n ra ṣe ọ̀yá nínú tọkàn pé kó làwọn èèyàn mi ti wá sọnù tó báyìí ara rẹ̀ ọ̀yá nù ọkàn àwọn ilé òkara rẹ̀ ọ̀yá nù tara èyí tá à ń pè ní táwíyà nínú bàlágọ̀ ó ti sọ fún wọn ní tó jẹ́ wọn òfin ilẹ̀ tí wọ́n fi bá ti wọn lọ nígbà wọn lọ tán ọjọ́ nìkan tó yẹ kọ́kọ́ síbi ó sa wọn ó wú gbogbo ẹ̀ èèyàn kán lójú èèyàn kán nímú èèyàn kán lẹ́sẹ̀ èèyàn kán níta èèyàn kán lórí tó fi wá padà di pé báà ní ṣe máa ń gbọ́ láńlá wọn ọ̀padà gbé akéde lọ́rùn bí kò láti ti gbé fún wa wálé fún ẹrẹ́ tó sọ́tún ẹ̀mìyá. ó ti gbé kọ́ ọlọ́run táwọn èèyàn yóò dé wọ́n ń bèèrè lọ́wọ́ àwọn ọ̀sà yìí nípa pé ta ló ṣerú eléyìí fún yín kó tó di pé àwọn fẹ́ padà sọ pé ó ṣeé ṣe pẹ̀mí ìnà fátà ẹ̀dùkúrò yòókọ́ ọ̀dọ̀ dábò yòókùrọ̀ yìí akọ́nípọ̀ ọ̀dọ́ kan tó ṣe kó ṣe ṣe Ibrahim báyìí ni wọ́n ti lọ pé àlẹ́bí Ibrahim wá ìbéèrè tí wọ́n bí rè lọ rẹ̀ ń jọ náà ni pé tí wọ́n ló ṣe nǹkan tó ló ṣe àwọn ọ̀sà wa báyìí òun tó sọ náà ni pé bálífà aláwọ̀ kẹ̀dí rọ̀hún àdá ó ṣe é ṣe bóyá láńlá àwọn yìí é àdúgbò hàn ẹ béèrè lọ́wọ́ àwọn náà tó kán ní wọ́n tó kán lórí ní ń ká ní yẹn ti bò bóyá wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé àlébí àlébí Ibrahim sọ pé kazabtu salasa kazaba ọ̀pá ó ń sọ ọlọ́wọ́n bá ní pé irọ́ tá a tún wọ yìí náà kì í ṣe pé irọ́ bí èyí ṣe pé ohun tó fẹ́ jẹ́ ó yé wọn náà ni pé ẹbí wọn ó yẹ lọ́lá ẹ̀ ó ṣe ń kánú yẹn ṣe kò wọn bá jẹ́ nìkan tí wọ́n sọ̀rọ̀ ẹbí wọn ti gbọ́rọ̀ jáde náà ṣùgbọ́n síbẹ̀ náà ó irọ́ mẹ́ta láyé ọlọ́lọ́mọ irọ́ táwa fi pàdé nì irọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìyàwó rẹ̀ èyí tó ti gbọ́ fẹ́ jọ wọnú ìlú èyí tó pé ìlú yìí sì ni àwọn aburú ti wà tipẹ́ fáwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn abọ̀ọ̀sà tí èso wọn ti máa ń ṣe tó ṣe fáwọn ètúlẹ̀ tí wọ́n máa ń borí lẹ̀jẹ̀ gbogbo ọba ní ẹni ọba jẹ́ àlejò níṣẹ́ ni wọ́n máa fi rúbọ àwọn bá nípa ẹni tó bá jájèjì àwọn ò fi rúbọ ń jẹ́ náà báyìí náà níbi Ibrahim alẹ́ sọ́lá tó sọ́lá ló ti sọ fún ìyàwó rẹ̀ pé ìwùn yóò ti ń bẹ́ẹ̀ ṣe sọ ọ̀gbọ̀nà jàmíyàn o wọ́n bí èké bó lẹ́ni yìí ṣẹjọ́ sí ọ ó ní pé ukti ọmọ ìyá mi ni ọmọ ìyá rẹ̀ tó gbà lérò náà ni pé ukti fi tì gẹ́gẹ́ bá níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam ti sọ wípé ohun tó gbà lérò náà ni pé ukti fi tì ọmọ ìyá mi nínú ẹ̀sìn lérò tiwọn táwọn ti máa lérò pé ọmọ ìyá rẹ̀ ṣẹ̀jẹ̀ kẹ́nà ẹ̀ bí wọn eléyìí làwọn wò pé bóyá ń bò lè fi jọmọ ìyá rẹ̀ kì í sàlejò táwọn wá sí ni eléyìí ni àwọn ẹ̀rọ mẹ́ta tó wá jẹ́ pé síbẹ̀ náà ànábì Ibrahim aleyhisselatu wassalam ó ní pé ní kadàtú tàlátà kadàbà mo pa ẹ̀rọ mẹ́ta kan láyé èyí tó ṣe pé fàáṣà àti àkọdà fi hínà èyí ń páyà pé kọ́nà kó má gbàmì mú bẹ́ẹ̀ kó má gbàmì mú lórí ẹ̀ lónìí iná lọ àkọ́dìbàdì yọ ọmọ gbọ́dọ̀bà ọlọ́run ọba ọba àlejò ọlọ́mbínú lónìí láàmì yàgùdọ̀ kò kábùlà omi sọ ọtù ọlọ́run ọba òbínú rẹ̀ rí wọ́n là ń yàgùdọ̀ bàbá àdà omi sọ ọtù ọlọ́run ọba òsì ní bínú mọ́ ẹni ara mi náà lèmi náà bá tó láàkín ìdí àwọn ìlà ẹ máa Musa báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò ti dàgàrà wọ́n ti lọ àlẹ́bí Musa alayhi salatu wa salam nígbà tá a bá lọ́dọ̀ àlẹ́bí Musa Musa ni ọmọ àtọ́lá ìpé ń lẹ́yìn ìgbà náà yọ máa sọ pé ní nǹkan tó ṣe náà sà láǹkù mìíràn kò sí hà wọ́n jẹ́ nìkan tó yẹ pé wọ́n pa ẹ̀mí kan èyí tí wọ́n pa mí láti pé kí n pa èyí tọ́nà bọ́ba àdéjọ́lá bọ́ba àmúwá inú sọ́ọ̀tún lọ́tọ̀. àdébí wa musa alayhi salatu wa salam ṣe bí àwọn bàlẹ́ ìsọ̀rọ̀ yìí àti ọmọ kẹ́nu àwọn ọmọ fèrè áwọ̀ ni wọ́n jọ ń bára wọn jà lójú ọjọ́ pé musa ó fìjà ọmọ bàlẹ́ ìsọ̀rọ̀ yìí ọjọ́ ọmọ fámìlì tiẹ̀ ọfọwọ́ ọmọ fíráúnà ọta aláyà ìta aláyà tó alaya aláyà sì lè rí ọlọ́jọ́ òkú ẹni náà níjọ́ náà tó fi mú sí tó fi di tí musa lè sàlátù tó fi fi ilẹ̀ ilẹ̀ musa lẹ̀ tó fi sá lọ sí ìlú mọ́jíyàn ṣùgbọ́n bó ti wá ṣe léyìí náà bá ẹsẹ̀ ọlọ́run bá àwọn ọlọ́run bá fún ṣùgbọ́n pẹ̀lú fún yìí ti tọ́ ọlọ́run bá ló ń tọ́ba jọ́gbé dàbí kìyàmà òun ní òtún máa sọ pé ìní pàtàkì nẹ́sà wọ́n pa ẹ̀mí kan lámùkù mi rọ̀bì kọ́sìlì hà wọ́n pa mí láti pé kí n pa ẹ̀mí náà ó ṣe èsì gbọ́mọ́ mi lọ́wọ́ ni nafsi nafsi ẹ̀mí ara tèmi náà wọ́n bá dúró ọ̀làkì ní ìjàwé ìlà ìsà ẹ máa lọ sọ́dọ̀ àlẹ́bí ìsà alayhi salatu wassalam fọlá yẹnfò dábàlì wọn láti rí musa alẹ sàlátọ sàlám àdébí àdébí àmúhámà sàlá sàlám kò sọ nípa ẹsẹ rẹ kẹta wọn pàbí lọnà ìwáyà tó wà ní sọ ìkọ ọyà tó muslim ìwáyà mi tó wá ọyàtọ̀ sí àwọn méjèèjì àwọn mu wá fàdébí musa òun yóò máa sàlàyé nípa pé nígbà mo wà lórílẹ̀ ayé mo ní káwọn èèyàn tẹ̀ lọ́lọ́run mo jó ìwọ̀n pẹ́rú sí ọlọ́run bá ní mí ṣùgbọ́n gbà mo kú lórílẹ̀ ayé tán wọ́n pè mí lọ́mọ ọlọ́run wọ́n pè mí títí wọ́n sọ mí ọba nafsi nafsi ẹ̀mí ara mi ni mo bá dó muhammadin sallallahu alaihi wasallam báyìí ni àlébí yìí tó ti sọ pé ẹ máa lọ sọ́dọ̀ àlébí wa muhammad sallallahu alaihi wọ́n wa gbogbo àwọn èèyàn wà bá mi wọ́n wà máa sọ pé ìṣfà àlànà ìpẹ̀ fún wa àkóòl èyí àlẹ́bí wa máa sọ fún wọn báyìí pé anẹ̀láha anẹ̀láha èmi náà mo nìpẹ̀ náà èmi náà mo nìpẹ̀ náà sallallahu alayhi wa sallam tó máa ọjà bí ìdàpọ̀ wá ìmùnà àṣì Muhammad sallallahu alayhi wa sallam olóhùn ọwà ń lọ síbi gìgísẹ̀ àdára tí ọlọ́run ọba ìyẹn òkú ọbẹ̀ fà ìwà jẹ́ nìkan tí ẹgbẹ́ ń forí balẹ̀ fọlọ́run wà á dé wọn lọ́ọ́ bí dáwà yẹ̀fọ́ àbúrò àzọ̀ ọ̀jọ́lá ayà ìwà máa pe ọlọ́run ọba níjọ́ náà èmi fi hàn mọ́ bí ń ṣe pè é lónìí tí ń sọ̀rọ̀ rẹ̀ fún yín ọlọ́run ọba ló ṣe payẹ́ ẹ̀mí mi dúpẹ́ tó ṣe ọ̀sẹ́nìkan tó ti dúpẹ́ ẹrú ẹ̀ rí ṣáájú èmi ànẹ́bì sallallahu alaihi wasallam ẹ̀kú lọ́lọ́ azẹ́wọ̀jọ́lì báyìí lọ́lọ́ bọ́ balẹ̀ kí Muhammad rẹ Muhammad ẹ̀rẹ́ fún ara àṣàkì lórí rẹ̀ dìde tọ́ra ló wà lórí ìforíbalẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ó ní pé gbogbo wọn gbórí dìde wàṣùfà sípẹ̀ ìṣẹ́fà wọ́n gbọ́ ìbẹ̀rẹ̀ wọ̀ṣẹ́ béèrè tó wọ́n dà ọlọ́run ìbéèrè tọba bá béèrè paul alẹ́bíà muhammad sallallahu alayhi wa sallam ó ní pé fa ashfaw lin nas li fasl al-qada báyìí ni yín ṣe ọba pé kọ́nà wá àwọn èèyàn láti jẹ́ pé wá dájọ́ ìdájọ́ ńlá ẹni tí ó wọ̀ náà ẹni tí ó wà ńlá eléyìí ni ìsìnkẹ́ gbogbogbò èyí tí ọlọ́run bá fún wa sọlọ́lá àdéhùn sọ́dàm ìṣùpẹ́ lẹ́ẹ̀kejì sí mẹ́fà níbi Muhammad sọ́lá àdéhùn sọ́dàm òun náà ní ni àwọn tẹ́ pé ọ̀rọ̀ wọn ọjọ́ sálùjẹ́ ọjọ́ sálùjẹ́ ọlọ́run bọ́ wa àdẹ́bí Muhammad sọ́lá àdéhùn sọ́dàm yóò tún wá béèrè sí pẹ̀lọ́dọ̀ ọlọ́run pé táyé wọn tún ga sí láti wà ọlọ́run bó sì gbà bẹ́ẹ̀ fún àdéhùn ìgbákejì nínú sọ́dọ̀ kejì yìí òun ní ti àbútọ́ jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ èyí tó yẹ pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ yìí ló wò títí látọmọ ọdún mẹ́jọ tí àtẹ́bí wa Muhammad sallallahu tó fi wọ ọmọ ọdún fifty látọmọ ọdún mẹ́jọ fi wọ ọmọ ọdún ó wá ilé ẹ̀gbọ́n bàbá mi ò ó ní láìláha illallah sọ gbólóhùn láìláha illallah tẹ́lẹ̀ mọ́ lónìí àhájú bí ká illallah gbólóhùn kẹrin tó ṣe pé yíò fi là á lọ́dọ̀ ọlọ́run ọba mi yíò fi gbà ọ́ sílẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ìjọ́nà ìbánibí wa Muhammad sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ yìí Abuja ní bẹ́ẹ̀ ìjọ́nà Abdullahi ibùnú Umayya òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àbí Umayya òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọ́nà àwọn méjèèjì ṣe wọ́n sì ń da àbútọ́ níbù láàmú ìpèsè bí ọkùnrin májèjì ó tí ọ̀ọ́ májèjì pọ́jọ́ ọkú lọ́mọ yóò wá sí ọ lọ́nà ṣebí ọkùnrin ṣebí báwọn bàbá rẹ ti ń ṣe wọ́n da aláàmú títí tó fi wá jẹ́ pé àbútọ́ níbù náà fi wọ́n pé ìdójú lélẹ́ yìí tó fi wá padà kú lórí ìlànà ẹ̀pọ̀ àníbi àmọ̀kọ́mọ́ sọ̀rọ̀ àlùsọ́lá ojú rẹ̀ pọ́n ọ̀tàmìjẹ́ ó wọ pé tó ọlọ́run bá borí gbogbo agbára ó jẹ́ sọ̀làyé nípa pé tí èsì níyà ìnígbò lẹ́nu tí ó ọ wá kó ìjì kan máa lámú ní àánì lọ́ọ̀bà tó wọ́n bá fún mi sọ nípa pé ó nà mọ́ ha yá ti ìyá òṣèlú wú ọmọ náà o ọlọ́run bá máa ń fún máa ń tó máa ń fún yẹn mọ́nà ẹni tó bá àbí tọ́líbù mọ́nà báyìí ni ọmọ rẹ̀ bí ti áàrí nígbà níbi ní kọ́lọ̀ mọ́lẹ̀ kọ́lọ̀ bò òyìn ọ̀wẹ̀ òyìn la eléyìí ni ìdájọ́ ẹ̀sìn tó yẹ kó torí pé káwé òkú nínú ìjọsìn ni ìjọsìn ni ìjọsìn yóò sì jẹ tí ti ṣe mùsùlùmí wa sallam ó bèèrè lọ́wọ́ anábíà muhammad sallallahu alaihi wasallam ìpè bó wá lọ́rọ̀ bàbá mi àbú tọ́lé anábíà muhammad sallallahu alaihi wasallam ó ní pé fi nà iná ni ó àbúta àálì ìtọ́jọ́mọ rẹ̀ ojú ẹ̀ pọ́n ọwọ́ ajé tánàbíà muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó sàlàyé pé dáhùn náà ṣàfà àti tí èyí bá ṣe ìṣèpẹ̀ mí ni àti lè fi dá ìpè àfàlì mi nà inú náà jìdòjìdò jìdòjìdò náà ni ọ̀bá wà ìsìnkú ẹni òun ni ó jẹ́ wà nínú tọ̀tọ̀n náà nínú tọ̀tọ̀n iná ẹ̀yọ́ wà ààyè yìí wọ́n ní àbútọ́ ríbù nìkan iná ẹ̀rọ náà bá sáàyè yìí fún ààyè yìí wá ní òun lẹ́nu tó fún wọn máa fi iná jó ní àtẹ́lẹsẹ̀ rẹ̀ ṣùgbọ́n tí ọpọlọ máa sọ máa lé tó lọ́pọ̀ jù ní bẹ́ẹ̀ sì ni àdá òun kéré jù níwájú ọlọ́run gbogbo àwọn tí ó wọ ná pátá ọlọ́run má jẹ́ bá wọn wọ́ bẹ̀ àbútọ́líbù nìkan ni wọ́n níyà rẹ̀ kéré jù nínú náà kí èèfà sì ṣe ìṣègbè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam eléyìí ni àwọn ìṣègbè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ ọlọ́run bá nìkan já ni tẹ́lifẹ̀ tí wọ́n bá ní àwọn ìṣègbè míì ètò ẹgbẹ́ bá nẹ́bí ṣe ní làwọn ànábì ẹgbẹ́ rẹ̀ náà ní làwọn ẹni eré ní làwọn ẹni tó yẹ pé kúkú ṣàyídí ní làwọn ẹni tó yẹ pé wọ́n àwọn tí wọ́n ọlọ́wọ́n bá gbẹ̀rí wọn jẹ́ tí egbé tí wọ́n bá jẹ́rìí ọlọ́wọ́n bó sì gbẹ̀rí wọn lórílẹ̀ táwọn náà bá sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn ìpè yìí oko kan náà ní lọ àwọn pẹ̀wó tání òun náà làwọn tó yẹ kọ́rọ̀ wọn ọyẹ kọjá sí náà tí wọ́n sì máa bá wọn sì pẹ̀ àlébí wa Muhammad sallallahu alaihi wa sallam ọdẹ tọ́sílẹ̀ òun lọ ṣáájú wọn bẹ́ẹ̀ àwọn àlébí ẹgbẹ́ rẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́sílẹ̀ àwọn màláìkà wọ́n lẹ́tọ̀ọ́sílẹ̀ àwọn ẹni rẹ wọ́n lẹ́tọ̀ọ́ sílẹ̀ yìí kódà pé mú àlùkò àn èyí tẹ pé ẹni tí bá ń kà sísì lòun ti ń bẹ́ńbẹ́ tó yẹ kọ́ ọ̀rẹ́ ọjà sínú tẹ́lẹ̀ àlùkò àn ló jẹ́ ìṣègbè fún pápá jùlọ sóràtú bàkọ́rá wà sóràtú àlè mùrà bákan náà sóràtú lùmọ́lẹ̀ àníbíà muhammad sallallahu alayhi wa sallam ọlẹ́ ni yóò ti bá máa ń kà lálẹ́ tàbáwá kàdé ẹni bí ayọ̀ ọgbọ̀n ni tí bá ń kà á yọ jẹ́ fún tọ́ba jíjọ́ gbogbo àwọn nǹkan yìí ni wọ́n jẹ fáwọn ilé pé wọn já síná tí wọ́n máa wà lùjẹ́ ńlẹ̀ lọ bàbá wọn tí wọ́n ti wọná tọ́lọ́ wọn bọ ọba àlekè ọlá tí ó yọ wọn kúrò nínú náà ṣùgbọ́n gbogbo eléyìí náà wàhálà àtàlẹ́bí ọmọ Muhammad sọ̀rọ̀ àlọ́sọ́lá ló ti wá pọ̀ jù ń bẹ́ẹ̀ àlẹ́bí ọmọ Muhammad ọba rẹ̀ lẹ́ni tí wọ́n máa lọ tí wọ́n máa lọ yin lọ́hùn tí wọ́n máa lọ dúpẹ́ fún tí wọ́n máa béèrè ọlọ́run bó ní pé béèrè nǹkan ọba pé torí rẹ dìde tí ó tún máa sọ fáwọn èèyàn mi ní o àwọn èèyàn mi ní o àwọn èèyàn mi ní o ṣe ìpọ́lọ́run bó sọ pé lọ́ọ́ yọ tó bá wù ọ́ nínú náà àlẹ́bí àwọn ọmọ sáwọn sọ́nà nígbà tó bá dé nínú náà ààyè tá a fi ń sàlùwàlá òun ni wọ́n máa tàn mọ́lẹ̀ kọ̀ọ̀tẹ́ ní àlẹ́bí dámà ṣùgbọ́n àlùwàlá yìí tí bá ti ń tàn nínú náà ni ó ti máa gbé mùsùlùmí kan ní o ẹbá ń yọ ọ̀kan tún ní ẹbá ń yọ ọ̀kan tún ní ẹbá ń yọ tó fi jẹ́ pé àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ọba àlekè ọlá ó ṣe é bẹ́ẹ̀ àwọn olùmọ̀ wọn kì èso sí ọlọ́run ọba títí wọ́n ní tó wá jẹ́ òkúta àlùkìyàmà gbogbo àwọn àlẹ́bí ọlọ́run ọba yòókù wọn máa sọ pé Allahumma sallim Allahumma sallim ọmọ yàtọ̀ títí wọn ìmú tí wọ́n máa sọ ní pé Allahumma ummati Allahumma ummati ummati ọlọ́run ọba mi àwọn ọjọ́ mi ní àwọn ọjọ́ mi ní àwọn ọjọ́ mi ní látara bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ti kó wa lékàn ṣùgbọ́n táwọn òkú ànábì wa Muhammad ta kó lékàn rárá ẹni wọ́n bá kọ́ ànábì wa Muhammad sàálà tán lékàn òun torípa níbi wa Muhammad ó kó wa lẹ́kàn láyé ó júwe bó ló ti ẹ̀ka láyé fún wa lọ́ba tó jẹ́lú bẹ́ẹ̀ fúyà lókè yáàmà òní wo pé bí mo ti sọ bẹ́ẹ̀ sáyé ẹ̀yin lẹ̀ ṣe ojú ó sì yín lónìí síbẹ̀ náà yóò tún máa sọ pé Allahumma ummati Allahumma ìgbà ọlọ́run wa bá àwọn èèyàn nì àwọn èèyàn nì àwọn èèyàn nì débi pé kẹyìn ọlọ́run kọ́ padà sọ fún pé ìrẹ́ Muhammad fún ìrẹ́ ìpè wọ́n gbọ́ pé rẹ èrè wọ́n gbà wọ́n mọ̀ ní ohun tó bá ó sọ ọlọ́run wa sọ pé àwọn èèyàn mi náà mo tún bá wà ọlọ́run wa sọ pé bẹ̀rẹ̀ ìsọtí wọ́n jẹ náà ni wọ́n ti bìrì yá ni wọ́n àbámọ́tì pẹ̀lú ṣíṣe ìgbéraga èmi ọlọ́run ṣíṣe mọ́tòmọ́tò mi àti kàńkà mi àti bí mo ṣe tóbi tó lọ́ọ́ yọ gbogbo ẹni ìyóhùn tó bá jẹ́ pé ọ̀sán yìí pọ̀ sọ gbólóhùn lá ilaha illallah láyé ọ̀sán ìfọ̀ sọ ó sì wà nínú ẹ̀mí rẹ̀ kò ju ohun tó tayọ ọkà àbàbà nínú ẹ̀mí rẹ̀ lọ. lọ́yọ̀ wọn kò nínú náà dára ìdáhà ìlúwà anábíà Muhammad sallallahu alaihi wa sallam yóò tún lọ sílé yìí fún wa ṣùgbọ́n síbẹ̀ náà àgbọ̀wọ̀ sáré bí náà lẹ́lò anábíà Muhammad sallallahu alaihi wa sallam ìsìnkẹ́ yìí bínú rẹ̀ sí máa ń dùn tó fún wọn sáwà mẹ́ni tí ó sì pẹ̀ fún wa ọ̀sán àìpé ogun ògbà yóò tàbí ètè gbọ́ tí wọ́n bá ti pèrún tí wọ́n pèrún tán tó ń pèrún pèrún tán tó gbé lóhun dákẹ́ sí ẹ̀ àwọn aláǹdí ká gba lóhùn pẹ̀lú àmìlá àìlùmọ́ wọn ní òun náà ṣe rí ìkàdá ìyàwó mú nípa ọ̀la hàn wọ́n wọ́n ọ̀la kó lè ṣe ìkọ̀lẹ́ rẹ̀ tàbá wá wí bẹ́ẹ̀ tán táwa sọ pé àdàhùn máa wọ́n bá hàlì ìdáwà tó tá a má wọ́n sọ láàtọ̀ lọ́kọ̀ ìmá àti muhammad aliwasila tàlifadila ọ̀bá àtúbọ̀ màfọ́ màmá ó dàgbẹ́ lè wà á ta níbi tí gbólóhùn yẹn dé nù gbogbo gbólóhùn táwọn yẹn máa ń wí síwájú rẹ̀ kò sí nínú àdéhùn yẹn nílẹ̀ kalẹ̀ àtúntò lè fún mi à áyà kùrán ló mú yẹn wá àlẹ́dẹ̀ wa á tẹ̀ hu ibi tó dé nù àdébí àwọn ọmọ sọ̀rọ̀ àlọ́ sọ́lá ń kọ́lẹ̀ ni yóò tó bẹ́ẹ̀ ti sọ hálàtì láhù ṣàfàáàtì yàwó àlàfíyàmà ó ti di ẹjọ́ máa wí ẹjọ́ fi káwọn ọmọ wa ẹjọ́ fi káwọn tó wà ń tòsí wa nípa pé ńgbà wọn bá ti pè wọn tán ká máa sọ gbólóhùn yẹn àdámọ́ rábà hábi dáwọ́ tó dáàmà ọ̀sọ̀lá tó lè kọ́ ìmọ̀ àti muhammad aliwasi ìdàtàlẹ̀ fàdílà ọ̀bà àtúhù mọ̀kọ́mọ̀ mahmud ẹ̀lẹ́dẹ̀ wà áṣà ká máa wí bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá lè kí ọlá tó wá sí ànábì náà tó ṣe náà àánú bú wa ọlọ́run dábò bá ti dẹ̀kún àlejò ìkẹ́ ti dẹ̀kún àlejò Muhammad sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ ká sọ̀tà láti fanẹ́lẹ́ alámọ̀sálàlá Muhammad wà láti Muhammad àmọ́sálàlá Ibrahim wà láti Ibrahim ní kàmílì mọ̀jẹ́ lọ́ba ìtàlá wà láti Muhammad الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبع بسال إلى يوم الدين أما بعد أتوقفكم لهم أتتجد قال يا محمد صلى الله عليه وسلم لا تدخلوا بابلغ عليه وسابيره lápapọ̀ tó fi tẹ̀lé ẹ̀sán a ti wà nínú oṣù ṣàbáà oṣù kan èyí tí ànábìyà Muhammad sallallahu alaihi wa sallam ti máa ń tó ṣe pé lẹ́yìn Ramadan kò sí oṣù láti fi tó máa ń gbààwẹ̀ nínú ẹ̀wọ̀n tí ó pọ̀ tó tó ní oṣù tá a wà yìí ẹjẹ́ ajẹ́ nìkan tó yẹ pé ká múra láti jẹ́ pé ká gbààwẹ̀ dáadáa nínú oṣù yìí ẹjẹ́ ká jẹ́ nìkan tó yẹ pé ká múra láti fi múra lẹ̀ sí Ramadan èyí tó pé ó kún dẹ̀dẹ̀ tó yẹ pé yóò fún adébá lórílẹ̀ ayé gbogbo ohun tó kún sí Ramadan kún fún wa ọ̀sẹ̀ mẹ́ta àti díẹ̀ péré náà ni àbẹ̀lọ́hùn kí rọmọdán náà bó ti wá jẹ́ fáwọn owó lókèèrè ọlọ́dàkùnjẹ́ oṣojú wa o ọlọ́dàkùnjẹ́ oṣojú wa o májọ débà ló sàárẹ̀ o ara àwọn jẹ́ mùsùlùmí ẹjá jẹ́ nìkan pẹ́ ìlànà níbi ní ayé wa a jẹ́ nìkan pa kọ́dà ti pẹ́ yọ̀kẹ́lá lágbára nínú oṣù yìí kọ́dà ti pẹ́ méjì ni kọ́dà àwọn ọmọdé àtọ́sí rẹ̀ kámójútó oṣù ń ta tó kọ ọjọ́ rẹ̀ ẹjọ́ ajẹ́ nìkan ká Muhammad máa ń dáadáa nínú oṣù yìí wọ́n sọ fún sí ọlọ́run ó sọ̀rọ̀ pé nígbà àwọn bíi tó fi máa ń púpọ̀ nínú oṣù yìí olóṣù yìí lọ́jọ́ ṣoṣo nínú àwọn oṣù kan nínú oṣù yìí wọ́n ń pa wọ́n wá kó lọ ọ̀dọ̀ ọlọ́run òun wá bí ó jẹ́jẹ́ pé nígbà tí wọ́n bá máa kó iṣẹ́ òun lọ ó ṣe pé kí àwẹ̀ ó tún wà bẹ́ẹ̀ wọ́n ní látara bẹ́ẹ̀ ló jẹ́ kí àwẹ̀ ọ̀pọ̀ fún ti ọlọ́run ọba tí wọ́n fi ń gbà nínú oṣù yìí bákan náà wọ́n ní pé látara pé gbà níbi àwọn ọmọ sọ́lá sọ́lá tuntun máa fi ń gbà nínú oṣù yìí wọ́n ní pé àwọn oṣù tó ti lọ sáájú rẹ̀ ó ń sọ náà bá máa ń ṣe àwọn ìrìn àjò síbẹ̀ ṣùgbọ́n oṣù yìí kì í fẹ́ ìrìn àjò yìí máa fẹ́ fi múra ẹlẹ́jẹ̀ rọ̀pọ̀tọ́ọ̀ àsìkò tó bá lu àwọn alẹ́yìn yọ wá jẹ́ nìkan tẹ́ pé yọ máa gba àwẹ̀ lásìkò ìgbà náà torí pé tó bá sèrìn àjò kì í sábà gba àwẹ̀ àwọn kàkọ́ wọ̀nyà àwẹ̀ nírìn àjò ó ti ọlọ́run bá sábà máa ń fi lẹ̀ ọba tí wọ́n wá lé ní máa ń jẹ́ nìkan tí wọ́n gba àwẹ̀ tí wọ́n máa ń jẹ́ pé lóṣù yìí ní máa ń gba àwẹ̀ náà sí púpọ̀ bákan náà àwọn olùmọ̀ mi ti sàlàyé pé àlẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam kì í sàdédé gbáyà púpọ̀ ní oṣù yìí ó ní wọ́n òun náà ní oṣù kan pé fóun lọ́nà sí Ramadan àwọn ìyàwó rẹ̀ àwọn àwẹ̀ ìsìn tí wọ́n gbà oṣù yìí ni wọ́n máa lókàlùkù wọn máa fi ń múra sí i láti gbà á wọ́n bá sọ̀rọ̀ lélẹ́yìn yóò gbá fún fẹ́ rọ̀mọ̀dán ti bẹ lọ́rùn òun wọ́n bá sọ̀rọ̀ lélẹ́yìn òun náà fẹ́ rọ̀mọ̀dán ti bẹ lọ́dọ̀ òun òun ni máa wá jẹ́ léyìí tí àwọn ìyàwó rẹ̀ tí wọ́n ti máa ń gba àwẹ̀ ẹ̀rìn ní tó jẹ́ nínú Ramadan gẹ́gẹ́ bí ìyàwó àìsàn ṣàlàyé wípé àwọn àìrójú àìráyè máa ń bá wọn láti gba àwọn àwẹ̀ gbèsè àwọn táwọn já nínú Ramadan látara ẹ̀dí oṣù táwọn ọ̀gbà ṣùgbọ́n o nígbà tó bá di oṣù táwà yìí táwọn pè ní ṣàbáà àwọn wà máa ń da padà gbogbo àwọn tó jẹ́ ìyàwó wa tí wọ́n láwẹ̀ lọ́rùn ẹlòmíín bẹ́ẹ̀ tí ó gbogbo kí la tó ti gbàgbé ó ẹlòmíín ó ti máa ṣe dé ìfowópamọ́ pẹ̀lú wọn tẹ́ gbé owó gbé hmm, ọlọ́run ọbọ̀ ọlọ́rọ̀ ẹja rẹ̀ wọlé sí tọ̀ láwẹ̀ lọ́rùn tètè múra sí tọ̀ láwẹ̀ lọ́rùn ó tètè gbà á ẹni ọjà márùn ẹni ọjà mẹ́rin ẹni ọjà mẹ́fà ẹni ọjà mẹ́jọ ẹni ọjà mẹ́wàá ó dàbí èèyàn já mẹ́ẹ̀ẹ́dógún àsìkò ń bẹ́ńlẹ̀ fún yẹn láti gbà bá ìjọ ọ̀mọ̀lọ́run tó dé àwọn ọmọ náà pé ọmọdọ́nà ọ̀hún ó ti jẹ́ pé ń bọ̀ díẹ̀ díẹ̀ ọlọ́dàkùnjọ́ dé bá lórílẹ̀ yìí pẹ́ o àlàáfíà tá a fi gbà á dàbòjò fún ẹ̀kú wa àlàáfíà tá a fi gbà lábùjọ fún ẹ̀fún wa icc tá a fi gbà lábùjọ ìdìkí wa àwọn tó lówó nu wa lábùjọ wọn máa lówó sí àwọn tá a ti ní lábùjọ fún ọ̀nà ọ̀là fún wa ẹni tó ní tẹ́ lọ́wọ́ ọlọ́run dákun má bà tẹ́lẹ̀ jẹ́ wọ́n bá jọ́lé iṣẹ́ àlàálì nípa sàlékùá wọ́n bá ìfọ́nà àrọ́ọ̀mù nípa ayéko sọ́nà àlàálì fún àwọn tí ò ní tọ́lọ́wọ́ dákun bá yẹn sẹ́ẹ̀rí fún wọn dákun bá yẹn sẹ́ẹ̀rí sẹ́nì kọ̀ọ̀kan wa àwọn tó jẹ́ àgbẹ̀rún wa ọlọ́run dákun jẹ́ wọn kéré ń bẹ́ o dákun má jẹ́ wọn ṣe lásán má jẹ́ wọn dà mọ́ lásán májè ádà àmúká tó rí jẹ májè ádà àmúká tó rí mu májè ádà àmúká tó rí ná májè ádà àmúká tó rí lò gbogbo àwọn ọmọ wa ti ń lọ ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ tẹ́wọ́wọ́ ni tàbí ilé ìwé ni tàbí ilé kéwù ni ọlọ́run dákúbá fi mọ̀ wọ́n o dákúbá fi mọ̀ wọ́n ọlọ́run dákúbá ju wọ́n dà àmúkó tó fi mọ̀ wọ́n tọ́ba fi mọ̀ wọ́n tẹ́ dákú sí lọ́nà ìdùnnú fún wọn má ju wọ́n kábàámọ̀ báwọn ti àwọn tá a lálàáfíà láti má fi tẹ̀wá jù wá mọ́lẹ̀ àwọn òkú ọ̀hún sùúrù àtàkóríjì fún wọn dákun bá wa kẹ́ wọn àwọn tó bá wà nù kẹta lẹ́kùn kẹ́ wọn àwọn tí bá ń jìyà lọ́wọ́ dákun bá wọn múyà kó lórí wọn ọlọ́ọ̀lá ìlà ìlànà ọ̀bàdàn àti ìrẹsìlẹ̀ náà fásánà wọ́n fi láṣọ